tí afa wa Sheikh Al-Albani rahimahullah tí wọ́n ń ṣe ìlérí tíra arákùnrin kan èyí tó kọ́ láti fi ẹnu àtẹ kan iṣẹ́ tí àwọn afa aládé sì ń ṣe pàápàá jùlọ láti sọ pé hadith gan ló ń dá ìyapa inú lẹ̀ láàrin àwọn fuqaha àti láti lè ṣe ìlìzáàmù àwọn èèyàn lórí pé mọ́sí àbí kan ṣoṣo. So -so náà ló yẹ kí oníkálukú máa tẹ̀lé mọ́ṣáláṣí tán bá ti ń lò nílùú ẹ̀ lórílẹ̀‐èdè rẹ̀ kò gbọdọ̀ tún tẹ̀lé mọ́ṣáláṣí mi kódà kó tó pé mọ́ṣáláṣí mi yẹn ó dúró lórí ẹ̀rí tí ó fojú hàn. afaani fa'in fa'ala kulli khilafin baynahu wa bayna madhhabiyyi aw salafiyyi faqad sana'a mithla sun'ina wa dhamma ilayna. ẹ̀rí kí wọ́n mú àwọn kan wá nínú àwọn ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ tó ṣe wípé ọ̀rọ̀ tó sọ yẹn òun fẹ́ fi ṣe ẹ̀rí láti tako àwọn àfáà súnnà ni ṣùgbọ́n ẹ̀rí yẹn gan orí rẹ̀ ni ẹ̀rí yẹn sẹ́lẹ̀ bàbá nífa yẹn fún àwọn àtẹ́gbìn tó sọ yẹn tó bá lè máa ṣe bẹ́ẹ̀ fi kulli khilafin baynahum wa bayna madhabiyyin aw salafiyyin níbi ìyapa inú tó bá ti ń bẹ láàrin rẹ̀ àti ẹnikẹ́ni tó náà wà ní mọ́sáàbí mi tó yàtọ̀ sí tiẹ̀ àwọn sàlàfí àbí ìyàpọ̀ ẹni tó bá ń bẹ láàrin òun àti gbogbo àwọn tó ń dó lórí ojú ọ̀nà ojú ọ̀nà ti àwọn sàlàf fọkọ̀dé sọ́nà mísìlá sọ́nà ìyìnà tó bá lè ṣe bẹ́ẹ̀ ní tó sọ yẹn kálò ló ń ṣe ni àjẹpọ̀ sọ́nà ìyìnà àmàlìlà irú iṣẹ́ ìtawà náà ló ń ṣe wọn wàdọ́mà ilé náà ó sì ti darapọ̀ mọ́ wa náà nù وخالف كل ما بنى عليه كتيبة ajẹ́ wípé ó ti tako gbogbo nǹkan tó fọwọ́ ara rẹ̀ kọ nínú tírà pélébé èyí tó wù kullama bana alayhi gbogbo nǹkan tí àwọn tírà rẹ̀ yẹn pátá tó dúró lórí ajẹ́ kó ti tako náà ni wadhalika ma narjuhu lahu eléyìí gan ni nǹkan tá à ń fẹ́ fún kó padà lọ síbi pé idha tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasuli ó sọ ọ̀rọ̀ tó jọmọ́ báyìí bàbá wa lọ mú ọ̀rọ̀ yẹn jáde pé ọ̀rọ̀ rẹ̀ takura wọn eléyìí ni kátà ń fẹ́ fún wàlẹ̀ kó lè mọ ta'assubin halikin àti fún gbogbo àwọn tí wọ́n bá ń ṣe ta'assub tó ń ṣe lẹ́yàmẹ̀yà madhabi halikin tó ń jẹ́ ní pàmò wàyìn lẹ́m yaqbal tó bá ṣe pé ń tà sọ yìí tí ò bá ti gbà bẹ́ẹ̀ tí ò bá gba òdodo ọ̀rọ̀ yìí wa qala al-ayatul madhkura tí wọ́n sọ wípé ayé ìta kàyẹ́ lẹ́ẹ̀kan wípé fa in tanaza'tum fi shay'in faruddu ila Allah wa rasul pé tí ẹ bá ti dàbẹ́ ní pé ìyàpọ̀ inú ń bẹ Maliki sọ eléyìí Hanbali sọ eléyìí Shafi'i sọ eléyìí Hanafi sọ eléyìí tí ìyàpọ̀ inú bá ti wà báyìí faruddu ila Allah wa rasul yẹn padà sọ́dọ̀ ọlọ́run àtúnṣe lọ́nu Qur'an ẹ̀lọ́run hadith ṣùgbọ́n tó ń sọ ni wípé àyà yìí alimadukura tàdádùkọ alkhitabu fiya ọ̀rọ̀ tó lọ́n sọ pé ẹ̀dá padà sínú Qur'an àti sunna muwajjahu ila alil ilmi àwọn onímọ̀ nìkan ni ẹ wà fún tó gbogbo àwọn àwa tó kù pátápátá mọ́sàbí wa kan náà ní ká wò mọ́ kódà kó khalafa òdodo òun náà ní ká dúró lórí so àwọn onímọ̀ nìkan ni wọ́n lè máa sọ pé tí yàpẹ́ ẹnu bá wà lórí lórí ilé ẹ ká lọ sí kitabu wa sunna. wàhálàstò mínìkù ajẹ́pẹ́ sọ ni pé òun ò sí nínú onímọ̀ nìyẹn kákúfẹ́ kan mọ̀ bí tá a tó ọ̀rọ̀ rẹ̀ sí. fakọ̀dì wo ma alizam náà ajẹ́pẹ́ sọ náà nìyẹn tọ̀ ní tá a pè é ó ti sẹ́ máa lánàá nù pípa láì máa kàlà wọn náà ma alizama wà lórí kódà àwọn onímọ̀ tí wọ́n lè pẹ̀lú àwọn tó bá ti ń sọ báyìí aláìmọ̀kan ni wọ́n minal jahali níbi ìwà ìmọ̀kan wal ghabawa àti ìmọ̀ àfọ́nú wa ala nafsiha janat baraqish rahimallah rahmatan wasi'a òwe ẹ rí i pé ó ti di òwe mélòó báyìí ní òwe lárúbá tọ́lá salat so ìwé ẹlẹ́ẹ̀kejì ni wa ala nafsiha jannatu baraqish òwe yẹn nínú àwọn jẹgbọ́njẹgbọ́n òwe lárúbáwá ni tẹ́pọ̀ mọ́ lábàámi gafẹ́ mọ́ bàbá ní ìtumọ̀ òwe yìí kakọlọ bi ìtumọ̀ rẹ̀ náà ká lè gbàgbọ́ yẹ òwe yẹn ìkésọ̀ kan wà fún òwe yìí nínú àwọn òwe àgbà bọ́rọ́kìṣì òkò ajá kan ajá kan ló jẹ́ so ajá yẹn olówó rẹ̀ wọ́n máa fi ń sọ́lé wọ́n fi ń sọ òkò wọ́n fi ń sọ́lù tí àwọn àlejò bá dé yóò wẹ́lkọ̀mù wọn yóò máa jòrò ṣùgbọ́n táwọn bíi olè kankan bá wọnú àdúgbò yóò máa gbó yóò máa pariwo títí táwọn èèyàn fi sá padà tó wá di ọjọ́ kan àwọn ọ̀tá wọn fẹ́ kógun wá sínú ìlú yẹn àwọn ọ̀tá yẹn ṣe pọ̀ bájá yìí ṣe ń gbó nìyẹn ń ṣàǹgbó ṣàǹgbó gbogbo so ìgbà tó ń gbó àwọn aráàlú àwọn tó ń bẹ ẹnu ilé àtolówó rẹ̀ náà wọ́n rí pé ká gbígbó tó ń gbó yìí nǹkan yẹn làwọn wá rí pé àwọn ọ̀tá tó ń bọ̀ yìí wọ́n pọ̀ ṣé gbígbó ajá yìí lè lé wọn báyìí báwọn náà ṣe kìnìún àwọn náà wàá dọ́gbọ́n sá nínú wọn wá lọ sápamọ́ sí bí bí ẹ̀yà pátá so àwọn yẹn sáwọ àwọn títí tí wọn ò rí wọn tó ajá yìí ò wá lọ nísà gbó so báwọn yẹn yìí ṣe jáde nìyẹn gbàtájà yìí wá lọ òun mọ ibi táwọn èèyàn wọn dúró sí ó wá sáré lọ bẹ gbà tó tún débẹ̀ ó tún gbó ó ń gbó ń bẹ ha àwọn yẹn wá fura pé ẹjá lọ ibi tájà yẹn ti ń gbó so àwọn èèyàn tó ní wọn sàn dá pé kó mọ gbó mọ kó mọ tà sí wọn níbi táwọn wà yẹn sàn gbó so <laughs> báwọn yẹn ṣe lọ bẹ̀ nìyẹn wọ́n wá ká ogun ọmọ bẹ́ẹ̀ wọ́n sì pa ogun ajá yìí náà wọ́n pa ajá yìí náà so lábàá fi sọ pé jalnet àmì àlẹ́ ànáfsì ha jalnet bọ̀rọ̀kìṣì pé ìjọ bọ̀rọ̀kìṣì ajá tí ń jẹ́ bọ̀rọ̀kìṣì yìí orí ara rẹ̀ náà janet lábàá ní janet ìmọ̀nà kéèyàn dáràn kéèyàn fa wàhálà sí rẹ̀ lọ́rùn pé bọ̀rọ̀kìṣì orí ara rẹ̀ náà ló fa wàhálà lé ìbá ti dákẹ́ nígbà tó ti ní kó dákẹ́ so bí ìgbà téèyàn fi ẹlúùlù ẹlúùlù ẹlúùlù tó ń péjò tó ń fa òjò orí ara ẹni ṣe gíní o so ẹlúùlù ẹyẹ kan ló ń jẹ bẹ́ẹ̀ ìyàtọ̀ wà láàrin ẹlúùlù àti ẹlúùlù alóòlò òun ẹlúùlù ẹlúùlù ẹyẹ kan ló ń jẹ bẹ́ẹ̀ tó ń fa òjò so èyí tó bí mọ́sálì yẹn wọ́n sábà máa ń lò ó kéèyàn ó lọ fọwọ́ ara rẹ̀ fa wàhálà kan kí wàhálà yẹn wá kó parun bá láàbò ló pé wàhálà nàfṣe ha jannatu wàhálà kìṣù. لقد قرر صاحب ذلك الكتيب بكثير من قرائه abani afaati sọhibu dali kalikute yi ẹni tó ṣe tírà pélébé kékeré bí abó dàpọ̀ nínú àwọn adáàbò nìyẹn ẹni tó ṣe tíra kékeré tá à ń sọ yìí kọ̀dígà rọrọ̀ ó ti kó tàn jẹ́ bá bí kẹfíìrì mi kọ̀rọ̀ yìí àwọn tó pọ̀ nínú ẹni tí wọ́n ń ka tíra yẹn ó kó tàn wọ̀nyẹ jẹ́ gan ẹ̀yin ó rò pé ó tọrọ ní sọ ni. hina nakọla tilika nukula anil ulama nígbà tó kó àwọn quotations kan wá látọ̀dọ̀ àwọn afa láti máa support mu'ayyidan biya da'awatahu li ta'assubi al-madhhabi ó fi ń gbè lẹ́yìn ẹ ìpèpè rẹ̀ lọ síbi tàásùb ẹlẹ́yàmẹ̀yà mọ́sáàbì máa àna laysat hujja bẹ́ẹ̀ sì ni laysat hujjatun fi madhaba ilé igbó tí ń sọ yẹn kì í ṣe ẹ̀rí fún un lérí position rẹ̀ ibi tó lọ yẹn ibi tó dúró sí kì í ṣe ẹ̀rí kàmọ́dé kàmọ́nà gẹ́gẹ́ bá a ṣe sọ fa innahu ta'ama an nuqulin ukhra anhum pé dájúdájú arákùnrin ta lè sọ ni pé tààmà ó ń ṣe bí afọ́jú ó tààmà ó tàfàálà ẹ́ àmìyà ọ̀fọ́jú ó tààmà rídọ̀ ọ̀sàárẹ̀ tí wọ́n bá ní tààmà rọ́bọ̀ èèyàn ń ṣe ayé tàzọ́ harọ́ bìlmọ́rọ́ ti wọlé sábì mọ́rí ibẹ̀ so nínú síyàgò mánà síyàgò àlàfààl àtòlàfíà. Uh, alimazid fiha lónìí tàfà àlà yìí máa ń túmọ̀ kéèyàn tàzọ́ hara pẹ̀lú nǹkan kí nǹkan yẹn máa ṣe yàn tí olóbi jẹ́ wípé inú tíra kan tí àwọn àpàlàpà sábà máa ń kà tó gbajúmọ̀ wọn pè ní maqamatul hariri wọn ni falamma ta'ama daharu fahuwa abul wara ta'amaitu falama tààmà dẹ́hàrú nígbà tí ìgbà táyé gan fún rẹ̀ tó ṣe bí afọ́jú tààmà ètò ọwọ́ abúlúwàrà ilé ayé sì ni bàbá gbogbo ẹ̀dá tààmà ètò ló jẹ́ mi náà ṣe bí afọ́jú kọ̀sọ́ kí mo fọ́ lójú ó tààmà ni so ẹ̀ rí wípé Sheikh Al-Albani rahimahullah al-muhaddith al aládìsí àgbà ni wọn ẹ̀ tún wá wo. jìgbójìgbó tí ń bẹ fún wa níbi lóga ẹ sọtàn bá ń sọ lárúbáwá ẹ máa rí àmì pé àwọn eléyìí mọ̀ lárúbáwá wọ́n mọ̀ gbogbo òfin tó de lárúbáwá so kò lè má rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí máa ń kọ èdè kan máa àwọn tó léde lọ torí pé ẹni tó léde yóò bí wọn lápòjú ẹni sìn yóò bá sọ ẹ rí i pé àlọ́ kó ṣùgbọ́n pọ̀lọpọ̀ yorùbá mi tá a máa sọ ni correct ṣùgbọ́n ẹni tó bá lọ kọ́ ìpìlẹ̀ èdè yorùbá àwọn gírámà yorùbá tá a bá ń sọ̀rọ̀ yóò máa sọ pé kì í ṣe bó ṣe ẹ̀ka sọ ni ṣùgbọ́n àwọn ọmọ ọ̀gbà ìgbọ́n ti gbọ́n táwọn sọ kí lọ́kàn wa pẹ̀lú ṣèdí yẹn tó fi jẹ́ pé téèyàn bá lọ kọ́ èdè kan téèyàn sì kojú bọ̀ dáadáa ọ̀fẹ́ máa wọ́n ní fa innahu ta'ama wọ́n ní irú ẹni yìí àfa yìí ta'ama ó ń ṣe bí ẹni tí ò rí na anukó lè okòrò anihun kò kó àwọn ọ̀rọ̀ míì wá nípa àwọn àfa tí ń sọ yóò kàn lọ mú àwọn ọ̀rọ̀ wọn kan wá tó lè fífọ́ ẹ̀ àwọn èyí tó bá ti ta ko ẹni tó ń ṣe yẹn kò ní mọ yóò ta'ama yóò sì bẹ̀rẹ̀ nípò so wọn ní ṣèṣe rẹ̀ nìyẹn kúnà dẹkàrínà ó gba àwọn ọ̀rọ̀ yìí táwa ti sọ tí gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin yìí sọ fi muqaddimati sífàtú salati nàbí sallallahu alaihi wasallam níbi muqaddima tíra sífàtú salati nàbí tàbí ṣiṣẹ́ kan Albani rahimahullah tí wọ́n kọ́ wọn lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ìmáàmù àwọn àfáà yìí làwọn ti kó wa ń bẹ̀ òun ò kọ́rọ̀ yẹn wa torí kò tí kọ́rọ̀ yẹn ó takò ntòun sọ minha ma naqalahu al-imam nawawi an Abi Amr bin Salah nínú àwọn ọ̀rọ̀ tí ò dọ́gba pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀ ó ní ọ̀rọ̀ tí ìmáàmù Nawawi tó gbègbà wa rẹ̀ láti ọ̀dọ̀ Abu Amru ibn Salah ọ̀kan náà àwọn àgbà afa onímọ̀ ilmul mustalah tíra kan bẹ wọ́n pè ní al-muqaddimatu ibn nípa ilmul mustalah qal ibn Salah ó sọ wípé faman wajada mina shafi'iyyati hadithan ẹni tó bá rí hadithi kan lọ́dọ̀ àwọn shafi'iyya yukhalifu madhabahu hadith táwọn shafi'iyya sì mú wáyé pé anabi sọ báyìí ọwọ́ àrí wípé mọ́sàbí tí wọ́n ń tẹ̀lé hadith wọn ó tako mọ́sàbí yẹn èwo ni kò ṣe bẹ́ẹ̀ ṣé mọ́sàbí ni kò ni. àbí hadith tó si sì lọ fẹ́ gba hadith yẹn ó ti tẹ̀lé mọ́sáàbí ṣàfihàn ìwọ sì ní mọ̀lì kíni ọ kíni kò ṣe nazara bàbá ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kóun náà lọ wọ hadith dáadáa kó ṣe kó ṣe bahath in kamulati alatu ishtihadu fi mutlaqan tó bá yẹ pé ìwọ náà ẹni yẹn jẹ́ ẹni tó ní irinṣẹ́ ishtihadu wọn náà lè ká fún rẹ o lè mọ o ṣe tatabu isnad aw fi dhalika albab aw almas'ala àbí tó o bá tiẹ̀ jẹ́ wípé mutlaqan mustaidu ni ọ ṣùgbọ́n lórí báàbù yẹn àbí mas'ala tẹ̀ ń sọ̀rọ̀ lé lórí yẹn o lè ṣiṣẹ́ lórí ẹ̀yìn lápèjúwe nísìn ẹlòmíì kò sí tó o lè sọ nípa ọ̀rọ̀ àtọ̀hárọ̀ ṣùgbọ́n tẹ́ bá gbé dé ọ̀rọ̀ mas'ala alfara'id àyìnlá ọ̀rọ̀ ogún pínpín òun ọmọ parí ẹ rí i pé òun ìṣèhádù rẹ̀ kì í ṣe mutlak lórí masala kan lórí báàbù kan sàṣànídẹ́ béèrè tí ó mọ̀ ń pẹ́. wọ́n ní káàna lawul istiqlalu bil amal bi wọ́n ní wúwo ẹni tó bá rí pé òun náà lè kódà kọ́ ọ jẹ́ ṣàfihàn kọ́ wà ní ṣàfihàn tó o bá rí wípé hadisi táwọn kan mú wá tí wọ́n yéé dẹ̀ sínú mọ́dàbí rẹ̀ yẹn tí wọ́n náà bá ti lè yẹ̀ wò tó rí pé ah, hadisi yìí tẹ̀sùn ọ̀jù ohun tí mọ́dàbí wá dúró lórí wọn ní káàna lawul al-istiqlal bil-amal bi ìwọ nìkan kódà gbogbo àwọn mọ́tò àbí tó kọ àwọn tẹ́lẹ̀ jọ àwọn mọ́tò àbí tí wọn ò bá ṣe é kí ìwọ nìkan kó dá ijó lọ́tọ̀ bil-amal bi kó ṣiṣẹ́ tó hadith yẹn. wa in lam takmul wa shaqqa alayhi mukhalafatul hadith ní ṣùgbọ́n tó bá yẹ pé ìwọ jẹ́ ni tó ti pé o ò ní irin iṣẹ́ tó o lè fi ṣe ìṣahádù lọ́wọ́ ọkàn máa ń gbọ́ wá sí ni ọ̀rọ̀ yìí ṣe onímọ̀ àwọn makíw wàṣàkọ̀ alẹ́ mukhalafatul hadith ẹ̀rù tí wọ́n ń bà òun ò fẹ́ yapa hadith tọ̀ ọ̀rọ̀ tèyí tá a dó lórí ìwọ̀n sọ ni ní mọ́sí àbí ṣùgbọ́n hadith ó lélẹ̀ tí wọ́n ń páyà bada an bahatha falam yajid li jawaban shafiyan falahu al-amalu bihi wa in in kana amala bihi ìmáàmù mustaqilun gẹ̀rù ṣàfi wọ́n ní torí tọ̀hún ò bá ní ìmọ̀ tí ó sì mọ̀ tí sì ń páyà pé òun ò fẹ́ takò àdìrí àdìsí tó ń rí báàrẹ̀ àǹbá àtà lẹ́yìn ìgbà tó náà ti ṣe wádìí ṣe wádìí lórí àdìsí yẹn fọlọ́mù yẹ́ jìnnì mùkàlífì yìí á ní ojà wà bàyìn ṣàfihàn ẹni tó sì ń sọ fún wípé kóun ó dúró lórí ti mọ́sàbí kò rí àlàyé kan tó tó tó tó kún lọ́dọ̀ rẹ̀ lápèjúwe nísìn ẹnìkan wà ní madhab shafiya wọ́n wá lọ béèrè question kan lọ́dọ̀ ẹni tó jẹ́ àfa àwọn ní madhab yẹn àfa yẹn wá sọ ìdájọ́ yẹn ah, wọ́n ní bẹ́ẹ̀ tí tó ń gbọ́ pé òun lọ ọkàn wọn wá kóòtù hadith kan wọ́n dẹ̀ láti yẹn lálàáfíà hadith yẹn dẹ̀ yàtọ̀ sí fatwa ti ẹ̀

tí mọ́sàbí nìkan tẹ̀lé wọ́n ní faláhù làmàlù bíi pé kọ́mọ̀dé ni ẹlò kóun lọ máa lo hadisi yẹn jẹ kódà kó má jẹ onímọ̀ nkaana amila bi imaamu mustaqilun gairu shafi kódà tó bá ti rí rí wípé ẹlòmíì àfáà mi ń bẹ tó ń lo hadisi yẹn kódà kẹ́ni yẹn má jẹ mọ́sàbí shafi tó ń wà kóun lọ máa lo wàyàkúnù hádà ọ̀dọ̀ràn láwù fi tárkì mọ́sàbí imaami wùnà so tó bá rí báyìí àwíjàre ti wà fún pé ó lẹ́tọ̀ láti lè fi mọ́dẹ́àbù ìmáàmù rẹ̀ yẹn lẹ̀ pé lórí mọ́sálà yìí o ṣàfihì ni mí ṣàfihì ni mí ṣùgbọ́n lórí mọ́sálà yìí àǹbálí ni mo tẹ̀lé nítorí wípé mi rí nǹkan tó convince mi lórí mọ́dẹ́àbù lórí ṣàfihìyà lórí mọ́sálà yìí afọwọ́ ibùdó sọlá wọn kò sí nǹkan ó láwùjáre wàá dẹ̀ lẹ́dí kọ́ làwù hasanun mutayyan wallahu wọn eléyìí tí Ibn Salah sọ yìí òun ló dáa jù tààyà tó sì jẹ́ ọ̀rọ̀ tí ojú ojú ló wọ ọ̀rọ̀ so mọ́lọ̀ owó kókókókó pé mọ́sáàbí mọ́sáàbí mọ́sáàbí débi pé àdìsí tọ́lá làáfíà náà báyìí ó ní ó ní tẹ̀lé nítorí pé ó ti khalafa madhabi wallahu alam fadal imam Ibn Salah wọn ní àfa ọwọ́ Ibn Salah yatakallam wọn sọ̀rọ̀ amma lam taktamil alatul ishtihadu fi nípa ẹni tí ò bá tí ì ní irinṣẹ́ tó náà lè fi máa ṣe ṣìyàrù fún ara rẹ̀ amthalu jamahirul ulama al-yawm ọ̀pọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ń pera wọn láàfáà lẹ́nu ẹlòmíì ò lè mọ kò lè dádì ìsìnlá láàfíà mọ̀ fúnra rẹ̀ kò lè ṣe istibatu ahkam fakọ̀dẹ̀ ajaza lawul amalu bil hadith al-mukhalif kọ́ ní síbẹ̀síbẹ̀ kan bàbá tún yọ̀ǹda fún kó ṣiṣẹ́ pẹ̀lú hadith kódà kádìsì yẹn ó khalafa madhabi rẹ̀ so in kana amalu amila bi imaamu mustaqilu gẹ́rù imaamu shaabi kódà kó jẹ́ pé imaamu ti ń lo hadith yẹn kì í ṣe imaamu mazabi rẹ̀ kó lọ lo hadith yẹn kì í ṣe mazabi mi ló fi tẹ̀lé hadith ló tẹ̀lé ọ̀rọ̀ ibn sọlá ilé fanasalu al'an dalika mutaassib lija'ir baba nítò ẹjẹ ẹbá wa bí wọ́n léèrè o ẹ̀wà jábì lọ́wọ́ al-muta'assib àwọn tí wọ́n ń ṣe ẹlẹ́yàmẹ̀yà mazhabi al-ja'ir ay al-zalim al-ja'ir al-jawru al-zulmu al-ja'ir al-zalim tó jalábọ̀ sí limadha la yata'arrad li hadhihi al-mas'ala allati ajaza al-imam ibn Salah kí ló dé èyíkéyìí tó bá bọ́ síbẹ̀ kálú ní mímọ̀ ní ọ́ ni hadith tó clear sí ọlọ́yẹ kó o lò ó gbúdọ̀ ẹ̀kọ́ dandan lámọ́sí àbí tó bá ìjàpá láìmọ̀ kan náà ni ọ́ tó tí ì nímọ̀ àdìsí náà ni kò lò wọ́n ní kí ló dé lámìlẹ̀ tá ọ̀rọ̀ ìdílé àti tí ò fi do tí ò fi sẹ́rí lọ síbi masala alẹ́tí àjẹsà imam ibn Salah èyí tí àfàwà ibn Salah tí wọ́n ṣe kíni o tí wọ́n ṣe lẹ́tọ̀ yìí sọ̀rọ̀ wọn yìí ní ìṣẹ́rí pé wọ́n wá lọ síbi mọ́síàbí kódà kọ́ wà níbi mọ́síàbí kan tó o bá ti rádìsì kan tó lálàáfíà tó takò ohun tí mọ́síàbí yẹn wí hadìsì ni kò tẹ̀lé mọ́síàbí dandan lá ọ̀ka aláfà wọ́n ní ọ̀rọ̀ yìí ni ló yẹ kó tẹ̀lé kódà wà àkọ́rọ̀ ìmáàmù náwàwí àlèyá kódà ìmáàmù náwàwí àwọn náà fara mọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí níbo ni wọ́n ti fara mọ́ ẹ̀rí níparí ọ̀rọ̀ yẹn wọ́n ní wa hadha alladhi qalahu hasanun muta'ayyan so ọ̀rọ̀ ìmáàmù náwàwí nìyẹn wà wáyé lẹ́tì nùsẹ̀míyà nahnu al-ittiba' Sheikh Al-Albani rahimahullah wọ́n léyìí tí wọ́n sọ yìí àwa tá a lò lórí manhaj salafiya ìyẹn làwa máa ń pè ní al-ittiba ìtìbá nìyẹn kì í ṣe àtàmọ́dá àtẹ̀lé ntọ́rọ lọ́wọ́ gbé tánà bí wí náà ń pè ní ìtìbá tó o bá ti rí hadith tó lálàáfíà kódà kọ́rọ̀ mọ́sí àbí kó takò mọ́tẹ̀lé ọ̀rọ̀ mọ́dé àbí ìtìbá àbí kó tẹ̀lé hadith wọ́n nìyẹn náà ń pè ní ní sàlàfíà náà ń pè ní al wàlẹ́tì láàyò ṣítẹ́rọ̀ tó fi ha máa yóò hawàlù bí i al máa yóò hawàlù bí i almutaasibu lè jáìr fi kò tẹ̀yí bí i wọ́n ní wàlẹ́tì láàyò ṣítẹ́rọ̀ tó fi ha wọ́n ní ìtìbá àwọn ọ̀rọ̀ tá a sọ yìí láàyò kankan wọn fi májẹ̀mú kankan sí ma yuhawwilu bí al-muta'assib jaru gẹ́gẹ́ bí àwọn mọ́jẹ̀mú eléyìí tí almutasibul jahir àáfà ẹlẹ́yàmẹ̀ àtúnṣẹlẹ́mẹ̀ àtúnṣẹlẹ́bù sí àwọn èyí tí fi ń dẹ́rù balẹ̀ fi kùtẹ̀ yìí bì nínú tírà rẹ̀ kékeré tàbí yìí kàn mí ní u lẹ́ni tó fi ń hánà tó fi ń nǹkan tó fẹ̀ tó fi ń jí kó há kí ni o lè dá ẹrẹ́tẹ̀lì ìtìdá ibi hadi nabi sallallahu alaihi ojú ojúpò títẹ̀lé ànábi sọlá sọlá bó ṣe fẹ́ tó yẹn ọ̀rọ̀ rẹ̀ ó fi ń ha ó fi ń di kó má bàa fẹ́. wa nahnu qad istashhadna biha fi manhajina alladhi wada'na alayhi kitabuna sifatu sọlá. àwa sì ni a ti mú àwọn ẹ̀rí wá a ti kó àwọn ẹ̀rí wá tó pọ̀ nípa àwọn ọ̀rọ̀ tí a ti sọ síwájú yìí fi manhajil ladhi wada'na alayhi kitabuna sifatu sọlá lórí manhaj táwa gbé tíra wa ti jẹ́ sífàtú sọ̀láàtù lè gbé in táwa fẹ́ sọ̀nù tíra yìí òbí sọ̀rọ̀ mọ́sí àbí o kí ló lọ́wọ́ ìkìlẹ̀ ànábì òwe alaysa hadha min al-adillati al-kathira wọ́n ní ṣe léyìí ṣé ò ti tó ní àwọn ẹ̀rí tó pọ̀ ala annahu huwa alladhi yudallilu an-nas láti lè fi mọ̀ pé apá àtọkọ̀ tíra yìí òun gan ní í ṣe àwọn èèyàn lọ́nà wa yasduqu lárúbáwá ni man hafara bi iran li akhihi waqa'a fihi hada masal masal mi tun ni lárúbáwá ni man hafara bi iran li akhihi ẹ̀ ń tó bá lọ gbẹ́ kòtò ọgbẹ́ kànga kan kó mọ̀ ya rẹ̀ lè akhihi fọ́ mọ̀ ya rẹ̀ kó lè kó síbẹ̀ waqa'a fihi òun gan ni ó ṣe kí ni o yọ pa àkóso ní bàbá yẹn tí masal lu masal yẹn máa ń bẹ lọ́pọlọ ni ẹ̀ man hafara bi iran lè àkíyí wọ́kọ̀ àfi kàmà sọ́dakọ̀ dáàlìkà min kọ́bìlì aláṣẹ́kín láò jà irun gẹ́gẹ́ bọ́rọ̀ yìí náà ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣáájú aláṣẹ́kín láò àáfà ẹni tó kọ tíra yìí gan àáfà ẹ̀ gan tó jálábòsí ọ̀rọ̀ yẹn náà ṣẹ̀ mọ́lá kí ni ìtumọ̀ tí bàbá ń sọ mí tíra yẹn tẹ́ni yẹn kọ òun sọ pé àwọn aládìsí pé wọ́n ń ṣàwọn yàn lọ́nà so ní bàbá fẹ́ sọ pé ọ̀rọ̀ ń gan lọ́sẹ̀ mọ́ lára kì í ṣe àwọn afá aládìsí. لماذا لم يتعرض لجواب لا ونووي رحمه الله تعالى وأقوى لنا في اتجاهنا السلفي ذلكم هو قولي هناك عقب كلام ابن الصلاح فبني بل limadha àáfàá tó ń sọ̀rọ̀ yìí kí ló dé lam yata'arrad li jawab kí ló dé tí ò fi mẹ́sìn wá tí ò fẹ̀sìn sí amma huwa akhtaru indahu min kalam ibn Salah wa Nawawi àwọn ọ̀rọ̀ míì tiẹ̀ tún bẹ táwọn tiẹ̀ tún lágbára pọ̀ ju ọ̀rọ̀ ibn Salah àti Imam Nawawi yìí lọ nínú àwọn ọ̀rọ̀ tó tó nǹkan ti bá pàdé kí ló dé tí ò fi fèsì tí ò sọ̀rọ̀ lórí àwọn yẹn wàá kó wa lánàá kódà àwọn ọ̀rọ̀ yẹn tiẹ̀ tún wọ́n tún lóorin fìtìjà iná asálàfì lérí ibi táwa dojú kọ lórí mọ́nájú sàlàfíà àwọn ẹ̀rí wà láti support nǹkan yẹn kí ló dé tí wọn sọ̀rọ̀ lórí àwọn kan jẹ́ pé èébú lọ́kàtà ń bú àwọn afa aládìsí dáàlìkùn ó wà kọ́ọ̀lì hùnà pé ni ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn làwọn ọ̀rọ̀ mi tí mo sọ akiba kalami ibn sọlá ní ìkẹyìn ìgbà tí nínú ọ̀rọ̀ ibn sọlá èmi náà sọ ọ̀rọ̀ láti ṣe tààlíkì lérí ẹ̀ kóòtù ní tí mo sọ ń bẹ̀ ni pé wa unaka suratun ukhra lam yata'arrad li dhikra ibn Salah wọ́n ní ọ̀rọ̀ tí afa ibn Salah sọ yẹn àwọn ọ̀rọ̀ kan tún bẹ gan táwọn gan ò sọ bẹ àwọn ọ̀rọ̀ kan bẹ tó tún yẹ kán fi kún tí wọ́n sọ wàhíyà fíìmà idha lam yajid man amila bil famata yasna sẹ́yìn pé tí ibn Salah sọ ni pé tẹ́ni yẹn tí ò bá nímọ̀ nípa ìmọ̀ hadith àbí nípa ìmọ̀ àkónírin iṣẹ́ tó fi lè ṣe ìṣáàdù lọ́wọ́ tó dẹ̀ rí wípé ìmáàmù kan ti ṣiṣẹ́ ó ti lo àdìsí yẹn géèrò ṣàfihì tí ìmáàmù yẹn ṣe mọ́dàbù ṣàfihìyà pé kẹ́ni ẹ̀ náà lò bàbá ń bèèrè ní ìsìn kódà ká mọ̀ rí ìmáàmù kankan kó lò ó kọ́ ṣé yóò fi àdìsí yẹn náà lẹ́nu sọ yẹ́rì pé àwọn òṣùwà lórí èèyàn bàbá ṣé kàbàbà ni ìbéèrè yẹn àjábà anahada tẹkíyùdín sábàkí fi rìsàlà maana kọ́ọ̀lì ṣàfihì idha sahha al-hadith fahuwa madhhabi ẹni tó fèsì lórí ọ̀rọ̀ yìí tó sọ ń tá a fẹ́ sọ lérí ẹ̀ òun náà ni Taqiyuddin as-Sabaki fi risala ọ̀kan náà àwọn àfáà ló jẹ́ bẹ́ẹ̀ nu tíra rẹ̀ tó kọ tó ní ìtumọ̀ ọ̀rọ̀ tí imam shafi sọ wípé idha sahha al-hadith tí imam shafi sọ pé tádìsì kan bá ti lè lálàáfíà òun ni madhhabi mi àfáà yìí ọ̀kan nínú àwọn tí wọ́n wà lórí mọ́ni ajus àmì mọ́dé àbí ṣàfihàn ni. wọ́n ní wàlẹ̀ àwòlà inda tiba il hadith ó ní èyí tó dáa jù téèyàn bá ti fẹ́ máa tẹ̀lé hadith wàlẹ̀ yóò fúru dìl ìnsánu nafsa ó bẹ́ẹ̀ na yáde nàbí kónítọ̀ ń kó wura rẹ̀ bí ìgbà tó pé wájú ànábì ló ń wà sallallahu alayhi wa sallam wàkọ̀ sẹ́mi àdáyálẹ̀ kàmínú bí ẹni wípé òun wà wájú ànábì àtànábì ń sọ̀rọ̀ yẹn fóun ayasawo ata akura na amali bi ṣé onítọ̀hún sáàyè wa gbà bí kọ́ wa sọ pọ̀rọ̀ dáná bí sọ fóun òun ò nílò hmm? ata akuru kọ́ wa máa lọ́ra láti lọ́ra ànábì hmm? la baba onírara wàllẹ́ mo fọlọ́ ń bọ̀ra wàkúlù wàhídìn mukalla fún bi hasabi fahmi oníkálukú náà ni ala bọ̀ lọ́rùn lórí àgbọ́yé rẹ̀ pé ọ̀rọ̀ ànábì lélẹ́yìí o ní tó gbọ́yé ń bẹ̀ ní ó sì lálàáfíà ó máa lò lọ ni o sọ ọ̀rọ̀ tí imaamu Sabaki sọ bẹ́ẹ̀ nìyẹn watamamu hadal bahath watahkikuhu wọ́n ní òpin báàsù yìí táwọn ṣe lórí ọ̀rọ̀ tó sọ yẹn watahkikuhu àti ìgbọ̀n ọ̀rọ̀ yẹn yẹ́bẹ́yẹ́bẹ́ tajidu indal imaamu ibn qayyim ó rí nínú tírà àfáwà ibn qayyim fi a'lamil muwaqqi'in an rabbil alamin orúkọ tíra imam uh, ibn qayyim al-jawziyya àkànni pé tó o bá wo bẹ́ẹ̀ ó rí hadhihi al-kalima wọ́n ní ọ̀rọ̀ yìí al-kalima wuna al-kalam iya al-qasima ó ní nǹkan tó dá lizuari muta'assib al tó dá eegun ẹ̀yìn alẹ́yàmẹ̀yà yìí al tó jálábòsí ọ̀rọ̀ yìí ló dá eegun ẹ̀yìn wọn fala kò sí ní ana ulami ònkìlọ̀ ha pé ọmọ ọmọ ọmọ mu ọ̀rọ̀ yẹn wá náà ni torí pé tó mọ̀ pé tó ń bá mu wá yóò ta kó tó ń sọ máa anahu nakọla ani sabaki tó ń ti bẹ́ẹ̀ sì ní ẹni yìí o ó mú ọ̀rọ̀ ìmáàmù sábàkì yìí wá máa lé ìsàlẹ̀ alákọ̀tù bí adé sọ̀rọ̀ èyí tí ò ní í ṣe pẹ̀lú ń tà ń sọ yìí ó mu wá ń bẹ̀ ṣùgbọ́n èyí ti ní í ṣe pẹ̀lú tó lè takò ọ̀rọ̀ rẹ̀ kò ní mu wá wàlá tí láàbì lẹ́tì kọ́bìlà ha kódà ọ̀rọ̀ tó ṣáájú eléyìí kò mú wá liyuhiman nas anna imam sabaki la yakulu bi hadha alladhi naqalati anhu káwọn èèyàn lè máa lérò wípé imam sabaki tá à ń sọ yìí o la yakulu bi hadha alladhi naqalati pé bí ìgbà tó yẹ pé wọ́n mọ̀ rí àwa sí ẹni pàǹparọ́ mọ́ imam sabaki níbẹ̀ ni pé imam sabaki kò sọ ń tàn wí ní tí òjò mélèé wà nìyẹn mimma yashadu lima alayhi as-salafiyun torí pé ọ̀rọ̀ imam sábàkì òun gan jẹ́rìí sí ní táwọn sàlàfì yóò ń dúró lé lórí mínítì báyìí hadith ipa hadith ni ẹja tẹ̀lé wàlà ọ̀hálà falẹ̀ madhab kódà kí ó tako madhab tá a wà balili madhab fàbímẹ́dà àtẹ̀mùnás min balili madhab kódà kì í ṣe madhab bíi wata tẹ̀lé nìkan kódà kó tako gbogbo masáyíbi hadith là tẹ̀lé fàbímẹ́dà yàtẹ̀mùnás min sunni sọni hadal mutaasib olùjáde kí ló wáá dé táwọn èèyàn fi ń ṣàkólé kan sí ìṣesí iṣẹ́ ọkùnrin tó jẹ́ ẹlẹ́yàmẹ̀yà tó jẹ́ alábòsí kí lóò fẹ́ mọ kàrọ̀ rẹ̀ kún sí kò ní ìlàkà fún. fakọ̀dé wàdọ̀ a wàdọ̀ ha lil qari il karim ana awula ilmu kọ́lada min al ahwa wọ́n ní ó ti hàn sí gbogbo ẹni tó bá ń ka yìí pé àwọn tí wọ́n máa tẹ̀lé àwọn mọ́sẹ́ àbí gọ́ọ̀gọ́ bí ẹran àmọ̀kànládà min ahlil ahwa àwọn onífẹ̀ẹ́nu ni wọ́n lẹ́ànà yatazaharuna bil iktijaj bi aqwali ulama'i wa taqlidi wọ́n máa ń ṣàfihàn bí ẹni wípé wọ́n ń fi ọ̀rọ̀ àwọn àfáà yìí ṣẹ̀rí páwọn sì ń tẹ̀lé wọn wọ́n máa yatazaharuna wọ́n máa fi hàn ayé bẹ́ẹ̀ ṣùgbọ́n wà ń fi wá àkàì ṣùgbọ́n àwọn tẹ́ yàkùdúnà àni àkùwálìhìm wọ́n kàn máa ń mú nínú ọ̀rọ̀ àwọn àfáàyè máa yọ àyìdúnà bí àwa àhùn èyí tí wọ́n fi sọ́pọ́ọ̀tì ìfẹ́ inú wọn ni wàyí ó rí dúnà àni àkùwálì máa ń yọ kàlífọ ó sì dágunlá sí àwọn ọ̀rọ̀ àwọn àfáàyè èyí tó bá ti yapa ìfẹ́ inú wọn wàlàó anna umkanu ka sàlàfìyìn tó bá lọ jẹ́ pé àwọn náà fẹ́ dàbí àwọn sàlàfìyìn ni kí ni wọ́n bá ṣe yàkùdúnà bí kawli mankana àdẹ̀lẹ́lùmáwò gbogbo ọ̀rọ̀ ẹni tó bá ti lẹ́rìí làwa máa ń tẹ̀lé kódà kó imam shafi kódà kó imam malik kódà kó eh, zuhuri ẹni tó bá tó bá jẹ́ pọ̀rọ̀ tiẹ̀ ló lẹ́rìí òwe àdá manhajú sàràfíà. lámà kánà unaka majalu lè tán àlùfẹ́ tó bá kí wọ́n lè máa ṣe bẹ́ẹ̀ ni kò ní ìdíkẹ́ nìkan kó ṣe tán àánú sí wọn lámà kánà unaka majalu kò sí ààyè fún lè tán ànífín láti lè máa gún wọn lẹ́nu ọ̀rọ̀ láti máa gún wọn láwọn ọ̀rọ̀ wà nisbatu um ila kitmani alililm a sì ní máa ṣàfihàn wọn síbi pé wọ́n ń fi ìmọ̀ pamọ́ alladhi la yajidunahu illa fi aqwal ma yuqallidunahum bi za'mihim èyí tó ṣe wípé a ní ríṣe sí yìí àyàfi níbi ọ̀rọ̀ àwọn tí wọ́n ń kọ̀ ládà àwọn bi za'mihim pẹ̀lú èròǹgbà wọn àwọn tó ń ṣe tẹ̀kílẹ̀tì wà báàdù fàyínà majal alkaul wà rọ́dì alahadà mutaassib aljair wọ́n ní gangan lérí ṣíṣe rọ́dù fáwọn mutaassib aljair yìí wà bàyánu máa fi kùtà yìí bí i mìíràn nùkúlù lùwàhíyà àti sísàlàyé tá à ń sàlàyé ti ẹ rí i pé tíra yẹn wọ̀ pé ní kìtàbù kùtà yìí kùtà yìí tasgiru hada li tahqir yufidu mada at tahqir yìí jẹ́ pé tíra kékeré náà ni tíra yẹ bẹ́ẹ̀ ti bàbá pè ní kùtà yìí nítorí pé ntọ́ wà nù ẹ̀ kódà kọ́ bá tóbi jù bẹ́ẹ̀ lọ ntọ́ wà nù rẹ̀ wúlò so àwọn òṣùlù báyìí kò tẹ̀yẹ tíra àti kò sí nǹkan kan nù ẹ̀ wọ́n ní gbogbo tí ń bẹ́ẹ̀ nu tíra rẹ̀ ìmínà nùkúlì wàhíyà àwọn mo fẹ́ kó kíyèsí bí baba ṣe ń lo sífà nàcàtú wàlmánì ọ̀tún bíi mímà dàlà àlà nùbúgìhì fi lọ́gàtì làrọ̀bìyà baba ní má fi kùtà yìí bí ìmínà àlàyé tí ń bẹ nínú tíra rẹ̀ yẹn tó já máa sọ gbélé ni a fẹ́ ṣàlàyé tí ń bẹ nínú tíra rẹ̀ yẹn àwọn quotations náà ń pè nínú kóòl àwọn ọ̀rọ̀ tó kó wá àlùwàhíyá ayé àdọ̀ìfà gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó lẹ́ni wal àárọ̀ olùkàsídà àti àwọn ìròrí tó ti tó tó tó tó tó kúta ẹ alikasad nínú èdè lárúbáwá òun náà ni dídùn rìbọ̀ kéèyàn ó jèrè àríbùhù dídùn alikasad sòtọ́ bá ní ọjà tà ìdàkejì ẹni pé ọjà kùtà gbogbo ìdọ́jà ọ̀rẹ́ nìyà fòtí yìí báyìí àwọn ìròrí alikasida wo ń tán wo wọ́n ṣe ṣe wáṣfò nǹkan yìí wàrìwàyà ti dọ̀ìfà àti àwọn ẹ̀rí ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ tó ń wá tẹ́kù gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ ló lẹ́ẹ̀ walimutana kọdọọti làjìbà àti contradictions àwọn ọ̀rọ̀ kọ ìsọ̀rọ̀ kan lókè kó tún tako èyí tó bá tẹ̀lé èyí tó ṣèyàn lè mà gbà àyẹ̀wò náà lọ sọ eléyìí wal akadhibul mafduha àti àwọn irọ́ tí máa fi ní sẹ̀sìn pé a ah, irú eléyìí lágbára pọ̀ wal ittihamatil jari'a àti kéèyàn ó máa fẹ̀sùn kan ẹni tí ò tiẹ̀ mọ́wọ́ mẹ́sì kéèyàn àlìjẹ̀ríà ìgbójúgbóyà láti máa fẹ̀sùn rọ́ máa fi kàyàn wáásẹ̀ àǹjí dàn àwọn nǹkan yìí pọ̀ gan-an nínú tíra wọn mímọ láàyò náà ṣe bùlùkọ́ọ̀dù fi ìwúnà ní tó ṣe wípé kódà kò sáàyè fún wa láti wọnú rẹ̀ èyí nìkan gan tó kákó gbogbo àwọn nǹkan yẹn jáde khasọ́tàn fíìmù òdo ìṣe àdìwọ̀ ìtìbáyé wọ̀ tẹ̀kílẹ̀tì níbi tó ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ijtihad àti ìtìbá wa tẹ̀kílẹ̀d wakọ̀t ulifat fidalik egbogbo tí ń sọ tí ò yé yẹn àwọn àfa àti kọtíra kutubun kẹtìrà kọdímọ wà hadith níjọ òun àti lọ́wọ́lọ́wọ́ ń sọ àwọn tíra pọ̀ lórí tí ń sọ yẹn tí ò ráìtì yẹn wà fàmànṣá an ya'rifa alhaq mimma ikhtalafa fi mimma ikhtalafa fi inas fàálẹ́ ibi ẹni tó bá fẹ́ tún mọ̀ òdodo nípa táwọn èèyàn ń yapa ẹnu lé lórí kó lọ ka àwọn tíra táwọn afa kọ lórí al-ishihad wal-ittiba wat-taqlid wal-istifada ti min al-ilm al-warid fiha kó sì sàǹfààní pẹ̀lú àwọn ìmọ̀ èyí tó wà nínú àwọn tíra náà wal-ihtida'i binuriha kó sì tún lọ mọ̀nà pẹ̀lú ìmọ̀lẹ̀ tó ń bẹ nínú àwọn tíra yìí pàápàá jùlọ mithlu kitab al-a'lam bíi tíra kan tó ń pè ní al-a'lam al anifa èyí tá a tọ́ka sí síwájú èyí tí ṣe tíra àti Ibn Qayyim al-Jawziya wà ìlà tó tó bá sọ wípé ìfẹ́ nùhùn náà ló wọ́n tẹ̀lé nítawọ̀ kan sọ ni wípé wa man lam yaj'al Allahu lahu nura fama lahu min nuri ẹ̀ wọ́n ti tún lọ lọ́ àyà Kùránì yẹn wọ́n lò gẹ́gẹ́ bí al-isti'aratu tamthiliya al-iktibas pẹ̀tọ́ bàbá kúkú sọ́sọ́sọ́sọ́ gbogbo ẹ̀ńtọ́ lọ́wọ́ bọ̀ ọ̀bá ṣetán láti fi ìmọ́lẹ̀ rẹ̀ sígbà ya rẹ̀ famalahu min nur níbo ló ti fẹ́ rí mọ́lẹ̀ tó a kàn sọ tiwa náà ní ìfẹ́ inú yẹn ò ní jẹ́ kó gba òótọ́ ọ̀rọ̀ tó insha Allah naqifu huna ghadil waqt níta fẹ́ fàyọ níbi àwọn nǹkan tá à ń ka yìí a fẹ́ ká kẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa uslubu rod bẹ́ẹ̀yàn ṣe máa ń ṣe rọ́dù tó o bá ka ohun tá à ń ka ó rí i pé rọ́dù Sheikh Al-Albani ó máa ń wà lọ́jíkà arududul mantikiya tẹ́ pé ìwọ náà ó gbà wípé ẹni tí ń sọ̀rọ̀ yẹn sọkúsọ ló ń sọ ṣùgbọ́n kó o tó lè ṣe rọ́dù ẹnìkan kan kọtí dáa kan pé àìsọkúsọ ah, ló ń sọ ọ farabalẹ̀ ka nǹkan tó kọ yẹn dáadáa níbi tó bá ti ń kà ara ó máa ta ọ mọ rọṣ farabalẹ̀ kà tán tó bá kà tán ó wà á di sọ pé òótọ́ ni ìtakùrà wọn irọ́ ó máa takùrà wọn ṣèdí ìdó fi jẹ́ àwọn tó ń ṣe rọ́dù fún ẹ rí wọn lọ mọ́rọ̀ rẹ̀ kan kaba ti sọ̀rọ̀ kan báyìí rí kan tún sọ eléyìí náà àwọn yóò takọ̀ra wọn tó tó bá fẹ́ ṣe rọ́dù ntọ́ kọ̀kọ́ máa kíyèsí bí ọ̀rọ̀ ẹni tó ṣe rọ́dù ó ra wọn tànà kò dọ́ọ̀tì àwọn ọ̀rọ̀ rẹ̀ wọn takọ̀ra wọn ẹlẹ́ẹ̀kejì àwọn ẹ̀rí tí mú àwọn ẹ̀rí yẹn àárọ̀ ni awùrìwàyà ti tó bá sì mọ ọ̀rọ̀ kan tó jẹ́ òótọ́ tó lálàáfíà wá kò ní kò tiẹ̀ tán yọ kàn ra mú bi tó fẹ́ lò ń bẹ̀ ìwọ wàá lọ wò yókù ẹ̀ ibẹ̀ ló ti rí i pé ká àádá alimutasibul jahil alábòsílẹ̀ ni torí wo tuma kí tóun bá kò tiẹ̀ wá látòkè yọ ta ko n tóun sọ yọ wàá ara yọ láàrin báwọn bí lè àṣemọ ṣe nìyẹn so ìdí ni tó fi jẹ́ pé làbúdàmínà rọd àbúrò ṣe àròdù tàhárírí wàròdù ṣẹfà yìí rọ́dùn mi ń bẹ tó yẹ pé ẹnu láàfin sọ pé lápájá ń sọ báyìí ń sọ báyìí ti ń sọ kò rí bẹ́ẹ̀ o bó ṣe yẹ kó rí bó ṣe ìdí tọ̀rọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ rí tí ò rí bẹ́ẹ̀ rí so àwọn èèyàn wọ́n ní ìdí ìkànnà kéèyàn convince wọn so mú àwòtọ́ ni ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ àbí tahariri kéèyàn kọtíra láti ṣe rọ́dùn lórí àwọn nǹkan yẹn so ìdí nìyí tó fi jẹ́ pé irú láwùjọ wa tá a wà ń sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn rọ́dùn tó ń wáyé lórí ọ̀rọ̀ tábìbù ń sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń jẹ́ rọ́dùn ṣẹfáyé ni àkàn ń gbọ́ ni bùkátà béèrè fún àrọ́dù àtàrírí kẹsìrọ́dù fún kakọtira lẹ́rìí ẹ̀ torí èmi kọ́ torí láéláé ni sòtọ́ bá wà tààrọ̀ ọjà níbi ọ̀rọ̀ rẹ̀ ń àwọn mi ò padà tó kọtí àpò ní tí ń sọ yẹn ó ti tààrọ̀ ọjà o sùmọ́ tí ọba tààrọ̀ ọjà yóò máa jẹ́ ìtọ́sọ́nà láéláé fún gbogbo ẹni tí bá ń bọ̀ láyé pé ẹnìkan tó ń pè ní àbíbu o àkídà rẹ̀ nìyí o ní tí máa ń sọ nìyí o sòtáwọn èèyàn ṣìnà pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ mọ́sálà irú sheikh sabaki tán sọ ń bí ó ní táwọn àbá sọ lérí ẹ̀ nípa àkídà rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sojú ìbá ṣe bẹ́ẹ̀ ni a kàn sọ pútọ̀ àbá ẹ̀kọ́ sheikh sheikh nìkan á ti mọ̀ gbà bẹ́ẹ̀ náà so rọ́dù yẹn ó gbúdọ̀ jẹ́ tàhárírì kan kọ́ sílẹ̀ torí generation wa ìkọ́ torí àwọn generation míì tó ń tún máa bọ̀ tí wọ́n fẹ́ máa fi àwọn ọ̀rọ̀ rọ àwọn ẹ̀ṣẹ̀ rí kán lè máa kídà wọn kán sì máa ka tí wọ́n tí wọ́n dúró lé lórí so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó mọ̀ sẹ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so inshallah nakifuna fil fasl qadim nuwasil وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك